Yoruba Greetings, Text 1. nígbà tí ọmọọṣẹ́ Peace Corps tó bá dé Nàìjíríà tí ó sì fẹ́ darapọ̀ mọ́ àwọn tí ó wà níbẹ̀ pàápàá jùlọ láti máa kí wọn ó gbọ́dọ̀ kọ́kọ́ mọ̀ ọ̀nà wo la ó gbà kí àwọn ènìyàn náà tí inú wọn yóò fi dùn tó bá rí àwọn àgbẹ̀ wọn pé ẹ kú iṣẹ́ o ṣé ń lọ dáadáa tó bá rí àwọn sọ fún wọn pé ṣé ọjà yín ń tà dáadáa ò tó bá rí àwọn oníṣẹ́ ọwọ́ yóò bi wọ́n pé ṣé iṣẹ́ yín ṣé ó mówó lọ́wọ́ dáadáa inú àwọn wọ̀nyí yóò sì dùn tó bá rí àwọn àgbàlagbà yóò kọ́kọ́ kí wọn. Questions on Yoruba greetings text one. Kí ni ó yẹ kí ọmọọṣẹ́ Peace Corps kí ó kọ́kọ́ mọ̀ bí ó bá fẹ́ darapọ̀ mọ́ àwọn tí ó wà ní Nàìjíríà? Báwo ni yóò ti ṣe kí àwọn àgbẹ̀? kí ni yóò wí fún àwọn oníṣòwò bí ó bá fẹ́ kí wọ́n? kí ni yóò ṣe nígbà tí ó bá rí àwọn àgbàlagbà? Yoruba Greetings Text Two. Ngbà tí ọmọ Peace Corps tí ó bá lọ sí Nàìjíríà tí ó sì fẹ́ darapọ̀ mọ́ àwọn tó wà níbẹ̀ pàápàá jùlọ láti kí wọn. Tó bá dé ọ̀dọ̀ àwọn àgbẹ̀ yóò sọ fún pé ẹ kú iṣẹ́ o ẹ kú àtàárọ̀ ṣíṣe ẹyin lọ dáadáa tó dé ọ̀dọ̀ àwọn oníṣòwò bákan náà yóò sọ pé ṣé ajé ń wọgbá báyìí inú àwọn èèyàn yóò dùn wípé a èèyàn dáadáa ni arákùnrin tàbí arábìnrin yìí tó rí àgbàlagbà yóò kọ́kọ́ kí wọn torí pé àwọn èèyàn wa pé a gbọ́dọ̀ bọ̀wọ̀ fún àgbà. Questions on Yoruba greetings text two. Láàárín oníṣòwò tàbí àgbẹ̀ ta ni ìkíni yìí wà fún? ṣé ajé ń wọgbá o kí ni àwọn ènìyàn yóò sọ nípa ẹni tí ó bá ń kí ènìyàn dáadáa tí ọmọọṣẹ́ pisco bá rí àgbàlagbà kí ni ó yẹ kí ó kọ́kọ́ ṣe kí ni àwọn ènìyàn gbàgbọ́ pé a gbọ́dọ̀ ṣe sí àwọn àgbàlagbà. Yoruba greetings text three. ènìyàn kíkí jẹ́ ohun tí ó ṣe pàtàkì láàrin àwọn Yorùbá nígbàtí ọmọọṣẹ́ Peace Corps tó bá lọ sí àárín àwọn Yorùbá tí ó sì fẹ́ kọ́ bí a ti ṣe kíyàn ohun tí ó ṣe pàtàkì ni wípé kí ó mọ ọ̀nà tí ó gbà kí wọn dáadáa tí ó bá dé ọ̀dọ̀ àwọn àgbẹ̀ yóò sọ fún wọn pé ẹ kú àtàárọ̀ ẹ kú iṣẹ́ o ṣé nǹkan oko ń dára tó bá dé ọ̀dọ̀ àwọn oníṣòwò yóò sọ pé ṣé ajé ń wọgbá o tó bá dé ọ̀dọ̀ àwọn tí ń tajà bákan náà ni ó kí wọn àwọn ènìyàn gbàgbọ́ wípé ọmọ kékeré ló yẹ kọ́kọ́ kí àgbàlagbà. questions on Yoruba greetings text three. kí ni ènìyàn kíkí jẹ́ láàrin àwọn Yorùbá? kí ni ó ṣe pàtàkì fún ọmọ Peace Corps láti mọ̀ nígbà tí ó bá lọ sí Nàìjíríà? irú àwọn oníṣẹ́ wo ni ìkíni yìí wà fún? ṣé nǹkan oko ń dára?